بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله سؤالي تسواج أنه شراوة خطر الندى وبل الصدى في جمال الدين عبد الله بن يوسف بن هشام الأنصاري رحمه الله ibi tí a dé òun ni báàbò yá amálò amọ́lá fínlì yìí tó bá tún fíjì láwọn ẹ̀dẹ̀ẹ̀kẹ́ yóò sì sílẹ̀ fínlì rẹ̀ ohun méje àkọ́kọ́ ní ojú ìṣẹ́ fínlì rẹ̀ ismul fi'li ismul fi'li ẹgbẹ́ ohun dápẹ́ ismoli fẹ́yìnlẹ̀ orúkọ iṣẹ́ orúkọ iṣẹ́ oríṣiríṣi la máa ń ní a máa ń lè ẹ pé yóò jẹ fíìlì a sì máa ń lè yìí pé ààrẹ yóò jẹ fíìlì láti wí pẹ̀lú rẹ̀ ó lè dúó fún kí ló máa rí ó dẹ̀ lè dúó fún kí ni ọ mọ̀dárẹ́ ó sì lè dúó fún àmọ̀ ó ní bí irú ta àìháàkà àríkọ́mọ́ sọ́làǹtà ọ̀kàtò ta àìháàkà wọ́n ni àìháàkà àìháàkà ẹ̀ kí ní tú kí ni tó bí à ń bọ̀ wá bẹ́ẹ̀ ó ti sọ pé bíi hmm. bá iná bá àwọn ìṣẹ̀lẹ̀ ìfọ́jú lòun. wọ́n sọ. ọ̀sọ́ sọ bíi má iná ọ́skùl. ọ̀wáyì. dákẹ́. aleykum salaam wa rahmatulah wa barakatu. bá bíi má iná kí la pé ọ́skùl. ọ́skùl. ẹ wá rí ọ̀wáyì ọ̀wáyì. ìjọ́rí lòun túbẹ̀ yẹn òun túmọ̀ àjàbù àìjàbù nǹkan tó ń jọ mí lójú tó ń wù mí àbí tí ń ṣe mí léèmọ̀ tí ń ṣe mí léèmọ̀ ẹ̀rí pé mẹ́tẹ̀ẹ̀ta la ti mú wa a ti mú àìháta wa ó dó fún kí n lè máa fi ọmọ ìpínlẹ̀ oṣù tó kí n lè máa dé àtúmú sọ ahọ́n wa òun ṣe kí n lè amọ̀ àtúmú wáyé wa òun ní oṣù oṣù ṣe kí n lè mọ̀ tó àìjàbù dáàmà yóò fi dà fún wọ́la yẹ̀ta ọ̀rú. a máa mú lè ó ní tẹ́rí kí ní àgbọ̀dọ̀ hadad kò sì gbọ́dọ̀ bọ́ sẹ́yìn ìwọ̀n tó bá ẹ̀sì tẹ́lé lórí gbọ́dọ̀ bẹ́ sẹ́yìn rẹ̀. wọ̀kìtà àbálọ́ ni àléìkùn. ó fi hàn ikú bẹ́ẹ̀ káwé ni pé àléìkùn kìtà àbálọ́ torísmù fẹ́yìn lè ní àléìkùn yẹn náà mm. ẹ sì ń kọ̀ọ̀kan láti báyìí ọlọ́run àǹfààní yín ismu fẹ́ẹ̀lì ọba dúró ohun tí ń sọ ní gbogbo ẹ ti lọ ní ni ọ ismu fẹ́ẹ̀lì òun náà ni àlẹ́ ikú yẹn wọ́n wá wí kìtàbà láì ṣáájú wọ́n ní sẹ́rú eléyìí mọ̀tà àwùjọ ààyè ipò àyànní pé á wà túnmọ̀ kan fún. wàhálà ayé burú zú dọ̀míìrì dọ̀míìrì rẹ̀ ṣùgbọ́n ọ̀yàn síta. wọ̀nyí rẹ̀ ń fi ìjà wá àgbẹ̀ kọlà bí mi nìyẹn. ẹ o fún mọ̀dárì ò ní jágàmù wọ́n bá jẹ́ èsì fún kọ́là náà fún wọn sọ wípé méjìlé àbí kí n sọ pé kàálàm tẹ́fàm ẹ̀tìrẹ́ kàálàm tẹ́fàm ẹ̀rì pé kọ́lámù tààlùmù mo fẹ́ kọ́ ọkọ́ mímọ̀ mo rò pé tààlùmù kọ́ mímọ̀ wọ́n á ní tẹ́fàm tẹ́fàm yẹn ni jàwábù tọ́lá fẹ́ wá rí tẹ́ ẹ bá ti wí kí lorúkọ rẹ̀ ń jẹ́ tẹ́ ẹ bá ti wí amúrù fún ismu fún ìlú náà ẹ mú jẹ́ àwọn àbùtá lábùyàn náà wà lọ́jọ́ ọdún tí mo wí ní ìsìn wọn pẹ̀tà alam fham kọ́mímọ̀ ìtumọ̀ rẹ̀ ní pé ọba kọ́mímọ̀ wà á ṣe kí ni ọ wà á gbàgbọ́ yé ọ ọ̀yà náà wó. màjá nàbí tó ṣùmàdí àwùjọ tẹ́lẹ̀. ọ̀rẹ́ kà lóye. وشادك تحمدي أو تستريحي أيا مكانك تحمدي أو تستريحي مكانك تحمدي أو تستريحي يريفي مكانك obìnrin kan ni mo kọjú dá mọ̀kánẹ́kì ibi tọwà yẹn náà ni wà kókò ń bẹ̀ ọ́ obìnrin tó bá fẹ́ sórí rẹ̀ wọ́n sí máa bá sì sọ fún yẹn tó mọ̀ bí ó dẹni táyìn a ó tẹ̀sẹ̀rí ṣe àdẹ́kọ̀ wà títí tó fi ní sùúrù ibi kan wà ní ẹ̀yìn ọ̀wà. wọ́lá yóò sọ bú. wọ́lá àbí ìtumọ̀ rẹ̀ ní pé èlìzámì mọ̀káàní tẹ́ra mọ́ àyè rẹ̀ tọ́ wà yẹn ní ìkó mẹ́ o. wọ́n á dàbí ẹni kó mọ́ sọ pé ìntẹ́lìzámì mọ̀káàní tó o bá dó síbi tí mo ní o wà yẹn tó fún mọ̀ jù ayìn tó ti yọ bẹ́ẹ̀. Mm. ẹlẹ́ẹ̀kejì ó fi hàn pé àtìyànjọ́ alákọ̀ọ́kọ́ àtìyànjọ́ alákọ̀ọ́kọ́ èyí tó jẹ́ ìfún ọ̀kan ìlú àti yanjú rẹ̀ ṣùgbọ́n nítorí pé a lọ gẹ́gẹ́ bí ìṣe wa máa fún wa ní nóòtù díẹ̀ nípa ìsìnkú gẹ́gẹ́ bí ìṣe wa mo ti sọ wípé ismu fẹ̀yìlì Thank you. sọ ẹjẹ́ ń fún yín lápẹẹrẹ ní káwí ẹjẹ́ ń fún yín lápẹẹrẹ tí wọ́n bá sọ yí pé tí wọ́n bá ní ẹjẹ́ sọ pé àìhátà ní kálọ̀nì adẹ̀já sọ pé àìhátà àìháàtà kí ni ọ kí ni nǹkan lè wí sí ọ àìháàtà mọ́kà ẹja wí bẹ́ẹ̀ ká fẹ́rọ́ náà lọ. ẹ̀yà àìháàtà yẹn ẹ sọ pé ismu fẹ́yìn lè máa rí ẹ̀rọ ìbùrẹ̀ la fẹ́ sí yẹn ismu fẹ́yìn lè máa rí lè máa náà. اسم فعل ماضي بمعنى داعون ده تاسي قاني فيه كان هذه معنى داعون ده مبني على الفتح اه اه اصحابي كي المكان يراجع كينو فاعلو فاعلو ناني يو كان يأتي توني بيوابو تليني ọ̀bọ̀ ti rẹ̀ ya nuwaasu almasdar ẹlẹ́ẹ̀kejì la fẹ́ mú yẹn almasdar ọ̀yà. àdọ́rùbín wà ìkọ̀rọ́mí. bí dọ́rùbín ẹ̀yin náà sábà pé masdaru ni dọ́rùbín abẹ́ ẹ̀mọ́ ni tàbá wọn láti bí dọ́rọ́bá yẹ́dúríbú dọ́rùbán ẹ̀ máa dá mi lóhùn rárá dọ́rọ̀bá yẹ́dúríbú dọ́rùbán. ọmọ dọ́rù náà sì ní ìkìrọ̀m látara àkìrọ̀mọ́. يكرم إكراما أجري مصدر هيا إن حل محله فعل مع أن أو ما أو ما ولم يكن مصغرا ولا مدمرا ولا مدمرا ولا محدودا قلت حل محله فعل كيف لك بقى على غيره مع أني ولو أني ẹ̀rí gbọ́ mi káwó mọ́ àti mọ́ ń bẹ́ẹ̀ ọlámi ẹ̀kọ́ mú sọ gàrà ọ ìdílé ẹ̀sẹ̀ sùn tẹ̀síkẹ́ ọ ọ̀là mọ̀dìmọ̀lá ìdílé ẹ̀sẹ̀ dọ̀míìrì ọ̀là màdúdá àtún fi gbèǹdéke sí ọ̀là mọ̀nì ọ̀hún tá àtún fi ròyìn ṣèṣe bá fi ròyìn ó ní ọ̀bùlẹ̀lẹ̀ amẹ́lí àmúròyìn wá ṣáájú kó tó ṣiṣẹ́ àtún hádànù àtún ṣe àyákò nínú tí ó fi ṣiṣẹ́ wàlà mu akọ̀wọ́n àná. a tún gbé sẹ́yìn rẹ̀. wà ìmáàlùhù mu bọ́fán aṣáàbù. wọ́n ní sẹ́ni mọ́gàrú yẹn kó ṣiṣẹ́ fíìlì rẹ̀ ní máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ tàbá ṣe ṣe ní ìdọ́fà. قال الله تعالى اللهم بارك على سرايك ولولا دفع الله الناس أوكاري ولولا دفع الله الناس دفع يعني مصدر لو جاء bàbá ní dáfà bẹ́ẹ̀ ti fa ń dáfà ní. àwa ni wọ́n lọ́wọ́ lá dáfọ́ ọ̀láhì ẹni pé dáfún ẹ pé ní mọ̀dọ́ aláàtí ṣe láwùjọ lè jàlálà á pé ní mọ̀dọ́ fún mi. so àwa ṣẹ́ríṣẹ́ bá pé dáfún yẹn ní mọ̀dọ́ ẹ wá tù padà síbẹ̀ ẹ sọ pé mọ́gàrò ayẹ wì ẹ kọ́ sínú ìwé yìí àfẹ́sẹ̀ rọ́bù dáfún yẹn dáfún yẹn gan lọ́kàn mi bẹ́yàn dáfún ọ̀yà àti pé ní mudaf ọjọ́ rẹ̀ ọ̀yà Allah ẹ̀fọ́ ti bí Allah ẹ sọ pé lábùdòlì jàlálà lábùdòlì jàlálà láfọ́bù àlìjàlálà ọ̀bọ̀ ẹ sọ pé mudaf ìlú. ẹ wá sọ pé wọ́n dá fọ́rún gidi lọ́gẹ́gẹ́ ni àwọn ẹni wọ́n dá fọ́rún ẹni mọ́sùdárù dá fọ́rún yẹn látún ti padà rẹ̀ wọ́n dá fọ́rún mọ́sùdárù àmìlà amọ́lá fẹ́yìnlẹ̀ yìí fi àìléhì irú ohun tí mẹ́kọ́ sókè yìí àmìlà àmàlà fi àìléhì ọ̀fà àìlòhó àwọn ni mọ̀dọ́fì yẹn àwọn ni eh, mọ̀dọ́fì ilé yẹn àìsọ pé lábdùn jàlálà àwọn ni fáyìnlò rẹ̀ ẹ̀dùn gbọ́ mi lábdùn jàlálà yẹn àwọn jálọ́sọsẹ́ fún ilé rẹ̀ wọ́n gbọ́ mi rẹ̀ rẹ̀ ẹ wá pé ànẹ́sà ni kí ni ọ mọ̀fọ̀ọ́n lòmbìhì mọ̀fọ̀ọ́n lòmbìhì. ọ̀rẹ́ mi gbọ́ mi lẹ́yìn báyìí ní ìsìn mọ́gà ní ẹ̀sìn sẹ́fì rẹ̀ nígbà ẹ̀kọ́ láì pé kò sẹ́fì mi àní rí bá ti gbìyànjú. دفع الله كأننا كنا لولا أن الله سبحانه وتعالى دفع الناس كأننا كنا دفع الله الناس ọdíbẹ̀ bí ipa sọ pé ọlọ́run dáàbòbò àwọn èèyàn wọn lọ́rọ̀ tàbí ẹni pé tí è bá ṣe ìdáàbòbò ọlọ́run tó ṣe fún àwọn owó àwọn èèyàn kò bá ṣe máa lọ bí máa sọ wípé lórí bí dáyédán ẹgbẹ́ ọmọ wíyẹn lílù mi tí mo lù zaidu kẹ́rí pé nínú àmọ́ tó fọ́wọ́n náà lórí bí lílù mi tí mo lù támọ́lù zaidan mo lọ́ fà ń tọ́ yẹn náà ni zaidan yẹn sì tún jẹ́ máa fọ́n lù mẹ́ sọ pẹ̀lú pé dọ́rùbí yẹn ọjọ́ mọ́sgàrù tó ṣiṣẹ́ fún ìlú yẹn mọ́sgàrù ẹ sọ pé amílà amẹ́lá فعليهم آية وقول الشاعر على إن ظلم نفسه المرء بين قل ألا إن ظلم نفسه المرء بين قل يا إبو dájúdájú sísàgbọ̀ sí fúnra ẹni ọmọnìyàn bàyẹ̀ nù ohun tó kílíà ni ohun tó kílíà ni àtàrà ọba adẹ́dà tó sọ pé wọ̀mù náà wà náà yóò sì sẹ́bí báyìí náà bí ká sọ pé a ó ètò àmọ̀ ìyàwó mi rí ìmọ̀sára àbí fúnfún ló ń jẹ lọ́jọ́ ibi ọwọ́ àṣẹ sọ pé yẹ tí mọ́ òun ni mọ̀fún lò nítorí pé ìtààmú yẹn ó padà ń jẹ́ mọ́ gàró àmìlà àmọ́là fíìlì yìí ó rẹ̀ ó sì fẹ́ fíìlì rẹ̀ ẹ mọ̀ pé ń sàlàyé lọ́pọ̀lọpọ̀bà áwọ̀ ètò ààmù wọ́n lè yẹn fi lè ọ̀làkùtà àmàlà àkọ́bá abẹ́ẹ̀kọ́ ọmọ àdọ̀rọ̀ kàmàlà àkọ́bá ní wọ́n ń sọ wípé ẹni tó fẹ́ ṣe nǹkan náà yàní ètò ààmù sọ́híbù àbí rẹ̀ àkọ́bá rẹ̀ sọ́híbù ètò ààmù wọ́n níbi àlẹ́ àkànbà ẹni tó fẹ́ kó sínú akọ́bà ni iṣẹ́ tó ń bọ̀ wọ́n ṣe òun ni kó fún lóúnjẹ adẹ́wàá fún lóúnjẹ yàtí ìmọ̀ sọ àmọ́ bá ṣe lè ṣàlàyé jùwọ́n táwọn èèyàn náà lọ lọ́rùn kó yẹ iye bí ìṣe ń sọ lọ ló fún báyìí sọ ó ní wọ̀bí àwọn ní alìfọ́lá àwọn gan wọ́n á ṣiṣẹ́ bẹ́ẹ̀ bí ká sọ pé wọ́n kẹ́yìn fáńtà wà fi à ń tààrà kìbò bóò ló ti fẹ́ sọ́ra níbi ẹ̀yìn ìgbà tó lè sọ́ra lábẹ́ fún báyìí wọ́n ní oṣù bùtù àbóò sí gẹ̀ẹ́sì wọ́n bá rìn lórí wọ́n bá dó odò náà wọ́n bá fọ ẹ̀jọ̀ kù ní wọ́n lè sọ́ra lẹ́yìn ìgbà ń ṣe kíni o gbòǹgò ni wọ́n ta fẹ́ lò ní àtàwáké tó jẹ́ mọ́sálù fún tàwákọ́ tàwa kọ́ jẹ́ tàwa kọ́ tàwa kíyàn tàwa kọ́ kí mo kí o yẹ tàwa kọ́ ẹmọ pé tàfà àlà jẹ́ tàfà álú tàfà ọ̀là ṣùgbọ́n bá jẹ́ ètò ní aláàfin àbàrò báyìí ọ̀sọ̀ pé tàwa kọ́ yẹ tàwa kọ́ tàwa kíyàn ẹ̀sán ọmọ ń fò mo rí tàwa kúyà láàbáwí ṣùgbọ́n tó mọ̀ báyà lọ ó di é kẹsàn lọ bá yáà lọ yáà lọ parí rẹ̀ àwa torí yáà tó parí ẹ̀ ṣéjì sọmọ yẹn sí kẹsàn wọn wá di tàwa kéèyàn gbọ́rọ̀ mọ́gbàrún kò sì rí nìyẹn iná ń ṣiṣẹ́ fún ìlú rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun ní kíní o ismu fáìlù náà máa ń ṣiṣẹ́ fún ìlú rẹ̀ ismu fáìlù máa ń ṣiṣẹ́ fún ìlú rẹ̀ bóyá. kàbọ́ọ̀rì bin wàmúkùdì ẹ ó ní kàdọ́ọ̀rì bin àdọ́rìbìn tó di ẹ̀rẹ́ dọ́rìbọn mọ́tìrìmìn dọ́rìbọn mọ́tìrìmìn wọ́n ni wà ìntánẹ̀dì alìkẹ́lá sí dọ́rìbìn ó lẹ́ lè jẹ́ fíìn lè rẹ̀ kí ni fíìn lè dọ́rìbọn òun ni dọ̀rá bá tàbí kẹ́ sọ pé yẹ̀dìríbù yẹ̀dìríbù sọ pẹ̀lú wípé wọ́n bá jẹ́ mùtàádì ẹ̀rì mọ́ fún olúbi dọ́rì wọ́n bá jẹ́ láàzì ẹ̀rì fáyìn wọ́n bẹ́ẹ̀ fi ń gbọ́ mi ẹ̀rì fáyìn lápẹẹrẹ ti ọ̀rọ̀ ìtọ́jú ti èyí tó jẹ́ láàrín mo fẹ́ rí ní sábà sọ wípé àjálẹ̀sọ́n àjálẹ̀sọ́n Yúsùfù ẹ̀dùgbà mọ́ mìíràn àjálẹ̀sọ́n Yúsùfù Yúsùfù jókòó jálẹ̀sọ́n yẹn ẹ̀fẹ̀ ní smọ̀káyín àmìlà àmàlà ẹ̀yìn Yusuf wá jẹ́ kí o fáìn orí kílò lázìmù ní lázì abẹ́ òun ní tẹ́lásà ìgbọ́lẹ̀ ìkẹsì mo ní àjàlè tó ná Yusuf Yusuf jòkó ní mo fẹ́ jáde sùn yẹn fún wa ìpínlẹ̀ ìsùn fáìn àmìlà àmàlà ẹ̀yìn léyìí Yusuf yẹn wá jẹ́ kí ni o fáìn lò náà fọ́ bákan náà ó má já sí pé mọ̀tà ágbé tó lè fèèlì àtúnlé mọ́ fún olófin wọ́n bá sọ pé àzá ìrọ̀n ẹ̀kọ́ ẹ̀kẹ́ ń gbọ́ ni o ha sórí àti ìdìbà bẹ́ẹ̀ àzá ìrọ̀n Yósúfù Yàkúbà àzá ìrọ̀nà àbẹ̀wò. Yúsúfù Yàfúgbà. Yúsúfù bẹ̀ta ni wọ́n. Bẹ̀ta ni wọ́n. Ọ̀dẹ̀ Yàfúgbù. Ṣé mo ti wọ́n kìíní yẹn lọ? Wọ́n fi hàn pé àzá ìrọ̀nà. Bí sáà ń béèrè yìí pé Yúsúfù sì lọ́dọ̀ ẹ̀wọ̀. Ẹ wá pé zá èrò yẹn ní kí ni Ismu Ṣé ti gbọ́ mi? Ismu fa'ilin, amila, amala, nílì yí o. Ṣé ti gbọ́ mi? Mo rẹ̀. Yusuf wá jẹ́ kí ẹ̀dáhùn báyìí lò. Yakubu àwọn ajẹ́kiri mọ fọ́rọ̀ ló ń bè ẹ̀ka rẹ̀ ìtumọ̀ tí mo fẹ́ ẹ̀yàn ọmọ mi ẹ̀kọ́ sí pé àrífòmọ̀ sí ọmọ mi mo sì pariwo ọ̀dọ̀ àwọn sínú ọ̀rẹ́ lọ pariwo bẹ́ẹ̀ rẹ̀ wọ́n yá mú kú tètè mú wá so ìtumọ̀ rẹ̀ sọ pé bí máàna bí máàna àyẹ̀zúrù ló tá ń bèèrè mi ni ó àyẹ̀zúrù Yusufu Yakuba ẹ̀dìrì bẹ́ẹ̀ Yusufu ń lọ bẹ ọba ní bàbá rẹ̀ ni ó ń lọ bẹ́ẹ̀ ni ànájọ́ ọlọ́run a máa bẹ bàbá wọn o. Dájá káwọn wà ní tíráǹsì, ó súnmọ́ kó ti yẹ yí díẹ̀. Àyìnkáná. Àyìnkáná bí Amìlà Mọ́tìlákọ̀. Mọ́tìlákọ̀. Abájá ṣe pé Alé ní Bẹ́ńdé Smith, lèyàn yóò ṣiṣẹ́ ní Pọ́ńbélé aw mujarradan àbí kó sì máa ní alif wala bi shawqayn pẹ̀lú májàm méjì kaunuhu halan aw istiqbal kó jẹ́ halu àbí mustaqbal wa i'timaduhu ala nafs eh o àbí kó sì dára lé kí ni nafiyu aw istifham àbí istifham lórí tá a fi ń sọ̀rọ̀ láti gbà aw mukhbar mukhbarin anhu àbí mo ta fẹ́ fi mú làbárí wa aw mawsuf àbá sì fẹ́ fi ròyìn bí ọ̀rọ̀ ọba dẹ́dà tó sọ nípa ajá àwọn asábìlkà ọba dẹ́dà ni wọ̀kẹ́lìbò hàn báàbùtọ́ dìrọ̀ àìyí ẹ̀fìrì wọ̀kẹ́lìbò hàn báàbùtọ́ dìrọ̀ àìyí kẹ́rí hálù àlàhìkáyà ti kìnnì hálù nígbà tí ajá wọn sì tẹ́ ìgbọ́n rẹ̀ méjèèjì lẹ̀ hálù nìyẹn ó di bẹ́ẹ̀ láàṣì tó ń ná hálù ní àwọn aṣọ ismù fàáyílé ẹdígẹ́tì àmìlà àmàlà fẹ̀rẹ̀lẹ̀ yìí wọ́n fáìlù hù ẹ̀fẹ́ sí rọ́bù rẹ̀ wọ́n fáìlù hù dọ̀míìrù mọ́sẹ̀tìrù dàwázán tàkìdírù hù hùwà mo ti kọ́ yín ní kinní ọ̀nà méjìlá ti máa ṣe wùjú bá ìwọ àtẹ̀mí òun tàwa azá tó di ọ̀rẹ́ ẹ̀ lọ́ba ní ìdìrè lọ́ba fẹ́ ṣe rọ́ọ̀bù rẹ̀ wọ́n sọ fún kílò àmọ́rí mọ̀bùnì yìí alásùfòón وفاعله ضمير مستتر وجوبا تقديره أنت sọ́dún mẹ́mẹ́ wọ́n bá sọ pé àtàkàlà wọ́n bá fẹ́ ṣe rọ́bẹ̀ bá ní fún ìlú mọ̀sọ́rẹ́ mọ̀rọ̀fọ́ alamọ̀sọ́rọ̀fẹ́ ìdánmọ́ وفاعله ضمير مستتر وجوبا تقديره أنا هذا يتكلم يتكلم منصرف معنى فعل مضارع مرفوع على الرفع ضمة الظاهرة على آخره مالك وفاعله ضمير مستتر كنوي جوازا تقديره هو ẹ̀dẹ̀ mọ́lẹ̀ ọ̀ áńtà àti ánẹ̀ òjò bá lọ́mà rí fún àbúwà kí lọ́mà rí fún ìwúlẹ̀ ń ké ní òun lọ́dọ̀ ní kẹ má mọ̀ náà wù dáadáa ọ̀ àwọn ni wọ́n kẹ́lìbò hàn bá fi kún yọ̀rọ̀ ààyè ajá wọn kọ́ ọtẹ lọ́dọ̀ ìgbọ́n rẹ̀ méjèèjì lẹ̀ bá sì kún yẹn ó jẹ́ hàlù ẹwà ní ismu ẹ̀ tí ń ṣe wá bùrù ìsìnà fàáyé àmìlá àmàlà fẹ́ẹ̀lìhì òṣìṣẹ́ fìlì ẹ̀ ọ̀fá ìlú òfin ní bá lọ lẹ́sàn dọ̀mí ìrùn jawazan tẹ̀síbírùhù wúwa o. ذراعيه حيث ذراعي المفعول به منصوب علامة نسبه الياء وعلامة نسبه الياء àlìyá àlìyá bàtà wọ́n ní lè fàtí hàtì dáná ò mùsànná wọ́n àlámọ́tò násìbì yìí àlìyá ò àlìyá bàtà wọ́n ní lè fàtí hàtì لأنه مثنى ọwọ́ àmúdọ́ ọ̀rẹ́ sí ọ̀rọ̀ ọ̀gbìn ẹdílẹ̀ fún yín ọwọ́ àmúdọ́ àlèhà yẹn ẹ̀rọ pé dọ̀mí ìròmù tásí ọ̀bùnú yà lálùkẹ́sì bí màhálì jábìrì mùdọ́fì ilé yìí. ó ní kìláàfà lílì kìsà í náà àfọ́nà ẹwú kálẹ́lẹ́ ọ̀pàpọ̀ àtọ́rọ̀ àfáwà kì sáàì ọ̀yàdàbí ló wọ́n àfáwà wọ̀kọ̀bírùn banú lìhdín ẹ̀wọ̀ wọ̀kọ̀bírùn banú lìhdín eléyìí náà ti fẹ́ fún ilé rẹ̀ olùfúnni nírọ̀rùn ní banú lè alákìnnú Ala àtìkọ̀dí mi. Wọ́n ti pàṣẹ ìyá lè gbé wájú òsì lè gbé sẹ́yìn àkọ̀dírùhù kọ̀bírù ọ̀dọ̀hírí. ó ní mo ta pamọ́ síbẹ̀ òun náà ni kọ̀bírù tó dàbí ìsọ̀híọ̀ ó fi yàtọ̀ síta ní ọ̀hún. al-ahash walmisal àti ibi tó lọ fi yẹ sí ni ẹ ẹ mọ́ tó mọ́ misal yẹ òun ni mo àbí ajé wọ́n chẹ́ǹjì rẹ̀ sí mùbálágà kí wọ́n ń pè mùbálágà yìí ọmọ mi òun ni ìdógógó nínú iṣẹ́ tá a bá ní a bá ní káàtìbù lélẹ̀ ẹ̀ẹ́dín gbọ́ mi a bá ní káàtìbù lẹ́nu yìí ó bá dẹni tí ń kọ̀ nǹkan rẹpẹtẹ kíláàsì kàtàkì. ìbá ní kọ́sìlù lélẹ̀ apààyàn ni wọ́n bá di ẹni tó yẹ pé òun kẹ̀ sí sọ́dẹ̀rẹ́ ó ti kọ̀tí káàdì. so nǹkan tó pọ̀ ni wọ́n máa ń pè mú bàlágà àti ju wọ́ọ̀kì nìyẹn. nínú àwọn ohun tó lè ṣiṣẹ́ fìlì rẹ̀ òun lèyí tí wọ́n bá yí sínú bàlágà fáìlì ni omi fàìlì wọ́n ti yẹ̀ sí kíní ọ̀ fàálì náà ni wọ́n fi ń pẹ́ ọba dẹ́dà nígbà fàárù wọ́n tún pọ̀ lọ́wọ́ ní fàálù hajiri bẹ́ẹ̀ hmm. hmm. awaabu hajiri razaaku wahaabu balaga ọya aw fa'ulin àbọ́sì jẹ́ fa'ul abátọ̀ yẹn jahul ó ti sọ pé odó rẹ̀ ní agbára ju tàwọn yókùn rẹ̀ lọ jahul ẹ̀sìn gbọ́ mi a bá pè yín kanúùtì ìnàlẹ̀ ìsáàlẹ̀ rọ́bì yìí kanúùtì ẹ̀kanot ìyẹn ni kí ìyá ni aláìmoore òun lè yẹn yà sí ẹlẹ́dàá rẹ̀ àìmoore tí ẹ lágbára jà àwọn yòókù lọ ló jẹ kanot ọ̀yà àwọn mìfààlè òun náà ni wọ́n máa ń pè yẹn ní mìfààlè ẹgbọ́n tí ń sọ gbogbo ẹ̀gbọ́n pápẹ̀rẹ̀ rẹ̀ wá o àkọ́kọ́ mo rí mo wí àwà ẹlẹ́ẹ̀kejì mo fi kanud ìkẹta mi kan fẹ́ mi fà á òun ni wọ́n fún yẹn níbi ẹni tọrọ rẹ pọ̀ ẹjọ́ níbi òbí dákẹ́ níjọ́ kan mo ń bọ̀ láti bàtà bá bá obìnrin àgbákò kan wọ mú tó ọlọ́rí láti ọjọ́ láti sọ̀kalẹ̀ ní bára ìsìnkọ̀ dákẹ́ ní kínní ló ti wá sọ̀kalẹ̀ ní lẹ́kọ̀ọ́lẹ́kọ̀ bàbá yìí psb tẹ̀lé ó sọ̀kalẹ̀ báyìí àti àwọn èèyàn mọ́ ẹ̀yẹn ni àdúgbẹ́ ah! fún ọlọ́run àtẹ́jú èsè mùsùlùmí pé oh, kí yẹn sì bá dákẹ́ láti ọjọ́ a sì lóhun tó lé wọn náà kò fi kan pé méjì ẹni tí bá sọ̀rọ̀ ni ó ti sùn wọ́n tí yẹn ń wò irú àdánwò èèyàn wọlé lé tí yẹn lè lọ tí yẹn lè lọ sun ilé èdè fẹ́yàwó ẹkún lèèyàn máa sun lójoojúmọ́ bẹ́ẹ̀ ni àgbá kò gidi ní eléyìí èèyàn kàn máa sunkún lójoojúmọ́ ní pé irú àgbá ọmọ wa kẹ̀ mi torí ẹjọ́ ní òfìsè táyé èèyàn bá lórí ẹjọ́ ṣe táyé èèyàn bá kàn ẹ̀rọ adúgbẹ́ náà so kìí mixtail nígbà mo ti lọ lọ́rọ̀ sí fún ẹgbẹ́rọ gbàgbé o ó ní bí kẹsọ̀rọ̀ pẹ̀lú pé ènìyàn pọ̀ níbi nǹkan yẹn. àwọn fàáyìn. àwọn fàáyìn àdékẹ́ pé ní fàáyìn. àwọn fàáyìn. tẹ́lá ẹ̀rú ìjọba máa ń pe ọlọ́run tẹ́ ń pè ní tẹ́ ń pè ní alim ìbálaga alámọ̀tàn ẹ̀tì bẹ́ẹ̀ alim kọ̀díyọ̀. ẹ̀rọ rẹ̀ bí gbogbo àpẹẹrẹ tí mo mú wáyé aw fa'il bi qilla dẹ̀tẹ̀ wù kiri gan fa'il bí kẹfẹ̀ yẹn ní eh, sheriff batir sheriff èèyàn jákujáku tí òun lòun ní sheriff tó bá ní wà rọ́jù ló ní sheriff <laughs> ẹni tí ọ̀ dá ni ẹ sheriff èèyàn burúkú tó kò fi kéèlà bẹ̀ta àwọn yẹn kéré afáfẹ́ pàtàkì àwọn ni a mọ̀ láàájálá fa'ánà ṣàrọ̀bùn oníṣẹ́ oyin o ni a máa mú ní tẹ̀lé ni a máa mú mo lè sọ wípé mo lè sọ lápẹẹrẹ mo lè sọ pé ṣàrọ̀bùn nílẹ̀ àkàlà ọgbọ́n mo wí sọ̀rọ̀ ọgbọ́nlélé àṣàlà olùmọ̀yìn gan ní ṣe ìfẹ́ ní sàrábù wọ́n lè ṣe ní ìdọ́kà tọ́lá wù mí o ṣùgbọ́n lè ṣiṣẹ́ fún ilé rẹ̀ lọ́jọba sí máa ń wí fún fáìlì ẹ̀ sọ̀rọ̀ ọgbọ́nlélé àṣàlà olùmọ̀ oyin púpọ̀ ní ṣe wọ́n wá fẹ́ ṣe rọ́bù ẹ̀ máa ṣe rọ́bù ẹ̀ ti gbọ́ mi ẹ̀yin náà sáwọn fẹ́ sí gọ́ọ̀mù bálágà ni bẹ́ẹ̀ ni ó ṣiṣẹ́ fìlì rẹ̀ ni ọ̀fà ìlú òhùtọ̀ ní romo stadium àwọn asán tẹ̀fẹ̀dírù ó wà àlẹ́ asálà yẹn wá jẹ́ kí ni ọ̀fọ̀ ọlọ́mùgbé ọ̀fọ̀ ọlọ́mùgbé ọ̀ eléyàn ni ohun tó ní í ṣe pẹ̀lú pẹ̀lẹ́ kúkú kọ́ ẹ̀ẹ́kàn bá ti rí lọ ni ẹ̀ẹ́kàn àbùkù jẹ́gbọ́ ẹ̀ẹ́kàn àbùkù ọmọ bá sọ wípé rahimun kọlíbùfú ẹjá sí kọlíbùfú àlèfúkọ̀rọ̀ à rahimun kọlíbùfú àlèfúkọ̀rọ̀ à ẹnìkan ni lóyìn yẹn rọ̀hìmọ́nà ẹ pè mí sí gọ̀tùmọ̀bà alájá àti bẹ̀rẹ̀ rẹ̀ ẹ tún á pè ní mùtádà ẹ tún mọ̀ ìrọ̀bọ̀ mùtádà mọ̀fọ́ ẹ wá kù mọ̀rùfọ́ àti mọ̀bá àti máa ń gbé kọ́líbùhù ẹ̀pẹ̀ ní fáìlú lè sí gọ́sìlì mọ̀ bá alága. fáìlú lè sí gọ́sìlì mọ̀ bá alága sí. wàhúwà mọ̀dọ́f háàrùn yẹn jẹ́ mọ̀dọ́f ilé ibẹ̀ ká lọ. ọ̀yà àlè fún kọ̀ọ̀rọ̀ à àwọn olókùn báyìí ẹ̀pẹ̀ ni mọ̀ fún ọ́n lò bíi. مفعول به لصيغة المبالغة مفعول به لصيغة المبالغة منصوب وعلامة نصبه ما يوقف إلى سوف شرينيا لو أتكاري صيغة المبالغة ودي مين يوقف متى كما لو سيدي اسم المفعول يا جانسي المفعول يا ريس المفعول ولا ليس شايفين لي راه مضروب ومكرم لي مجروب يعني تعال ومكرم يعني تاسع مالي ويا ويعمل عمل فعله وهو كاسم الفاعل كاسم الفاعل كاسم الفاعل كاسم الفاعل كاسم الفاعل كاسم الفاعل kí ni sẹ́fìn ilé mọ̀jìhóòlù ẹ̀yà ọmọ mi òun náà ni abẹ́mọ̀ fóònù òun ni sẹ́fìn ilé mọ̀jìhóòlù. tí mo bá sọ yí pé màbèrò bọ́ ná ìbò lóòrùn òṣìṣẹ́ fún ìlú bẹ́yàn mọ̀dẹ̀rọ̀gbọ́ níbúnù ẹni tá lò ní kí ni ó ọmọ rẹ̀ ńlá lò àánẹ̀nà ẹ̀kún ná yóò dírọ́gbù níbúnù níbi ká ṣe mọ̀dẹ̀rọ̀gbọ́ níbúnù rí o lè sọ pé yóò dírọ́gbù níbúnù ọmọ rẹ̀ àálù tọ́ba ní àbíkè ọba fẹ́ ṣe mọ̀dúrú mú yẹn ó sọ wípé ismu mọ̀fọ̀rọ̀s amílà amọ́là fẹ́lì yìí níbúnú ni ó pè ní kíni ọ kí ló pè kí ló pè Извини. Àkọ́kọ́ lò sí ìṣó. Ṣátáyé Èmi ọ̀gbà. Ọmọ ló pè, ó pè ibùdó ní kíni o, mẹ́rìndùn fàáyé. Ẹ ti gbàgbé ẹ òrìjó tí mo fọyín sí, mo ní ìtumọ̀ rẹ̀ ní yóò tí rọ́pò báyìí. ẹ̀ fi gbọ́ mi yé rárá níbi tá a ṣe mọ̀dẹ̀rọ bó ní ìbùnú hún ìwọ̀n tó àṣọ náà ní pé yóò dúró bú ìbùnú hún nípa ti wá fẹ́ sọ̀rọ̀ ọmọ sọ pé mọ̀dẹ̀rọ bó ní ó pè ní kí ni o ìsùnmọ̀fọ́n àmìlà àmìlà fẹ́ẹ̀lì ó ti mọ̀ pé fíìlì yìí ẹ̀yú dúró bó ní ìtumọ̀ rẹ̀ ó di ọ wà sọ pé ìbùnú hún ó pè ní kí ni ní ìbùn fáìl mọ̀rùfọ́ àwọn alámọ̀tọ́lọ́fẹ́ ìdọ́mọ̀ hẹ̀ wàhùwà mọ̀bọ̀ àyàn jẹ́ mọ̀bọ̀ fìlẹ̀ nínú yìí ẹ̀rọ ẹ̀fọ́ bí ṣe ń ṣe ń sábẹ̀ kan jẹrẹ ewu yẹn ti rọ jù ọ̀ naam dáka àtúnjẹ ó ní ẹ̀hẹ́n yóò ṣiṣẹ́ fílẹ̀ ọ̀dà bí sùn fàì náà à ń lọ síbi kí ni o àṣìfàtú àlùmọ̀ṣàbáhàtú bísmìlfàì ìròyìn ní àwa máa fi jọ ismul fa'il dá alìmọ̀tàájí eh, ismul fa'il lè tí máa ń tààdá lọ sí ibi ẹyọ kan ọ̀pùnlù kan ní túnmọ̀ rẹ̀ Mọ̀súgọ́tú lọ́gẹ́dì tẹ̀fùfẹ́ ìwú lè tẹ́ta máa ń wọ̀n, gbólóhùn kìí ká mú wá, ṣùgbọ́n kìí ṣe pàfẹ́ fi gbọ́lá fún nǹkan. Lílìfáàdà ti ṣubú jí. Ẹ̀hùn ta bá mú sí fàtùmù ṣàbá àwá, a fẹ́ jí ó yíwa pé ìròyìn ta fún ẹni yẹn kàkù sí lára kòkó bẹ. Hasani wà bọ̀dí fín wà pọ̀dí dín wà ẹni tó rí rẹ̀ bá pé ọlọ́run má jẹ ara ẹ̀dá kò lè dọ̀la kó má orí rẹ̀ má pè mọ́. Kí ẹ bá rí ẹni tí orí rẹ̀ pé ọkùnrin ni obìnrin ni orí ni yóò máa pèsè ìròyìn tí máa ń takú tì yẹn òun náà ń pè ní àṣìfàtú àlùmọ̀ṣàbáhá jésù nfààyè ẹni tó bá pupa bí wàá ṣe pé náà bá bùlù àpupa lọ bẹ́ẹ̀ ni wọ́n bá dúdú àṣìwọ́n tó bá bóra ló gbogbo ajá ara rẹ̀ ó fà jù ìdíkẹ́sì bẹ́ẹ̀ ọ̀rọ̀ ìwé ẹ̀rọ pé kàhásà ni bí ẹni tó rẹwà èèyàn lè rà fún yẹn ní àwọn bá dakọ̀ dáná ẹ̀ ọ̀dọ̀rí ẹ̀ torí ẹ̀ pé. Ọ̀hìn ẹni tó mọ́. Ọ̀dọ́ mìíràn ẹni tó pánú. Bọ́ bá pánú ẹ̀ bá gbé ẹ̀bà ìsùn mẹ́ta fún inú rẹ̀ ò lè yọ. Ó ti rẹ̀ ìròyìn ẹ̀ ti lẹ̀ ká mọ́ lára pé ọmọ apánú ló máa yà ń tiẹ̀. Tó bá jẹ ìyẹn ọ̀fọ́n láńlá, ikùn Ọlá yẹ̀tàkọ́ dámù ha màmúlù ha. Ihun ta ṣiṣẹ́ lé lórí rẹ̀, kò ní ṣáájú rẹ̀ ọ. Wọ́lá yẹ kúnnù àjẹ̀nẹ̀bí. Kò sì gbọ́dọ̀ jẹun tí ó jìnà sí. Wàyúrùfàrùn àlàfà ìlú ìjájì. A máa fún ní rọ́fù pẹ̀lú pé iṣẹ́ fílì tó ní òṣèré iṣẹ́ fílì pásọ pé fáìlì tẹ̀lé. Ó ti ń sì, ní kẹ́kẹ́ bá tẹ̀lé, ẹ lè fún rọ́fù kẹ́pẹ́ ní fáìlì fún. Ṣé ìgbádọ́ ọ̀rọ̀ mi jẹ́? Àwìrì ìgbésẹ̀ rẹ̀. Àdúgbò ìjẹba dàlù wọ́n yóò sọ bọ̀ àlà tẹ̀míyìí. a máa fún nẹ́sùbà báyìí ajáde pa àgbà pé tẹ̀míyìí zù. àwọn ìtẹ̀síbí yìí. ìmọ̀ fún ọ́n lè rí àbá fẹ́ sọ kọjọ mọ̀ fún ọ́n. kọ́sítà ni ẹ̀ka àjànù fi máa. ìlà àrífà ti wọ́n ti tẹ́wá rẹ́lẹ̀ kejì yìí ẹ̀ka àjànù fi máa rífà ìsábà máa ń wáyé tó bá jẹ́ máa rífà ní bẹ́ẹ̀ wọ́n yóò padù bí ìdọ́fà ẹ wò lápẹẹrẹ èyí tó kọ́kọ́ wí nì àwọn ni kẹ sọ yí pé kẹ sọ yí pé alhassanu bíkìláàbì ẹja ti báyìí hassanu bàjẹ́ òhù jù rẹ̀ rẹ̀ wà kẹtìrì àkọ́kọ́ nìyẹn èyí tó pè ní tẹ̀bù yéésù ká sọ pé àwọn èyí tó wíyàn nìyí wọn ni ká sọ pé alihasanu wajihan àti ká sọ pé wajihahu àti ká sọ pé hasanu ni wajì gbogbo ẹ̀ lọ́kọ̀ rẹ̀ tì hasanu wajì uhu làkọ́kọ́ ojú ẹ̀ fáìn alìhásán wájú ahùn èyí tí kò jẹ́ bí yéṣù àhá òun ní rí ẹni tó dáa ní ṣùgbọ́n kìí ṣe gbogbo ara ẹ̀ lọ́dà ojú ẹ̀ nìkan lọ fáìn o ìwà rẹ̀ ọ̀dá o ó ti yé èyí tó nímọ̀ tó ọ́fà òun ni hasan ní wájú alákọ̀ọ́kọ́ tó sọ pé hasan ní wájú tóhu hasan yẹn ní sátún ṣáàbà amìlà amàlà fẹ̀lẹ́ wájú ìhùn yóò jẹ́ kí n fáyẹ̀ òun ló kọ́ mọ́ jù alaikum assalam wa barakatuh ẹgbẹ́ṣẹ́ ẹ̀rọ ìzáàkùnlá kan ẹ̀rọ tó tó di ẹbẹ̀ òun ló kọ́ mọ́n jù ẹni ẹ̀mà yí wá ọ̀kan nínú ìwé ìkẹ́ni pọ́tù tẹ̀míláì ọ̀ ọ̀ya محمد حسن خلقه محمد òun ló kọ́mọ̀n jù òkè yìí lọ kọ́mọ̀n jù sọ́dí ẹ̀yí òun ló kọ́mọ̀n jù hasanun khuluquhu Muhammad ẹni tí wà rẹ̀ dáadé ẹ̀yà Muhammad àti fẹ́sẹ̀ rọ́bù ẹ̀pẹ̀ ni mọ̀ padà مرفوع حسن انت بس بقى حسن خبر لمبتدا خبر المبتدا مرفوع له هنا حسن خبر لمبتدا مرفوع وهو صفة مشبهة wàhúwà sífàtún mọ̀ṣàbáhàtún ọya kólókòhó o kólókòhó ẹ pè ní fáyín lónìí مرفوع للصفة المشبهة للصفة المشبهة وهو مضاف هل هاي مضاف إليه وبهذا يعني هنا الصفة المشبهة هي إيه تقني لو مضاف مضاف يعني اسم التفضيل اسم التفضيل اسم التفضيل آه. وهو صفة دالت على مشاركة وزيارة فأكرمت ó lè rí ohun tó ń pè ní ìsmùtàgbé orúkọ ìfúnlọ́lá ó wá látara fọ́gbọ́lá ìfọ́gbílú ìfọ̀gbìlá orúkọ ìfúnlọ́lá wàhúwà sífà òun ìròyìn àdáàlàtú alẹ́lùmùsàárọ́kásí tí ń tọ́ka sí ìkẹgbẹ́ ọ̀zìádátí àti àlésí àwọn ẹni ìjọ kẹgbẹ́ ilé ìjọ ilé ìlọ ó di rẹ̀ akram ọ̀yọ̀ sí àmàlù mi ọ̀yọ̀ màá sọ àmàlù mi sí akram mi ó di a sọ wípé Muhammad akram min Nuhi ẹ̀dígẹ́sì rẹ̀ àmàlù rẹ̀ ọ̀yà. لنكرة تشوجة نكرة ويفرد ويفرد ويذكر أما نلو نمفرد لا إله wàbí àìkò ìkọ́bìkò. ẹ a sì tún máa ń lò lápọ a tún máa ń fi alice kí wọn jọ bára wọn mu a lè sọ pé àrọjúlù lè akíramù àdìgẹtì ọyà. ọmọbọ fáìlì máa. obìnrin bí a lè sọ pé àlùmọ́rọ́ àtù àlìkéni ẹ ẹ mọ́tò ẹ̀yin obìnrin ẹ̀yin obìnrin ajá yẹ pẹ̀lú lápọ̀nlé nìyẹn obìnrin tó lákọ̀ọ́lé jù kan afọ́álò fọ́àlá ẹ ti gbàgbé káàtí máa ń yí lẹ́nu afọ́álò fọ́àlá alìmọ́tú alìkíni o ẹ́ ọ́dọ̀ lẹ́yìn ẹ̀ẹ́kẹ́ ó sì lónìí kí fún láni yìí ni àbí afọ́álò lọ́sí alàlẹ́lẹ́yìn ẹ́ adúlá ni yìí àlùmọ́ọ̀tù àlùfọ́bìlà àlùfọ́bìlà àlùkùbọ̀ ẹ̀dá yìí máa ń gbọ́ àkọ́bí ìjọsìnkùbọ̀ ìyẹn ni àkìbà ọbájọ́kùnrin àkìbà ọbájọ́bìnrin ẹ̀dá yìí máa ń gbọ́ àkọ́bí ìjọsìnkùbọ̀ lẹ́kọ̀ọ́ ìwúlẹ̀ ẹgbẹ́ ẹgbẹ́ kọ̀díjà gbogbo àlásán wọn sọ níbi tí wọ́n ti kó mọ́ gbogbo àkókò àyà. ọmọbọ fani màrífà tí a sì lè lọ fi ṣèdọ́fà sí màrífà gbogbo kìíní ni màá ṣòro fún yín mo ṣe súnrẹ̀ lẹ́yìn náà. ọ̀yà. fàwájú hàn. ọlọ́jú méjì nìyẹn ni. kọ́lá yẹn ti bu ìmọ̀fọ̀rún wò lámútúlà kan. kọ́lẹ̀ òun ò lè mú mọ́ fún olùkọ́ wa nẹ́sùnà akọrọbù ní nígbà sọ pé zaidon akọrọbù mi ní amúrí àkọ́kọ́ nìyẹn ṣe ìgbọ̀rí ẹ̀jẹ̀ ìkejì àwọn oníkà sọ pé zaidon a sọ pé akọrọbù rọ́jò lè. ẹ̀gbọ́n sí ìwé rárá akìrọmọ́rọ́ jòlè ìkẹta wọ́n ní ọmọ ajẹ́ mofad ká sọ wípé àlẹ́kò fàárù àwọn kẹfẹ́ rí akìrọmọ́ náà ọ̀pọ̀lọ́ ni wọ́n náà àwọn èèyàn kárí pé mofad náà mo wí fún ọ̀pọ̀lọpọ̀ sí láwọn kẹfẹ́ rí àdúgbò yìí tó ti kọ́nà tó bá jẹ́ àwọn obìnrin náà azaniyat àwọn aṣẹ́wó akpas àwọn ọ̀dọ̀ jíjù ní èèyàn ọjọ́rí ẹ̀yí pọ́kùnrin náà mọ́lò fún bákan náà pọ́lọ̀ lè máa bára wọn mú bí i kí n sọ pé àrọ́jù lè akram àbí ká sọ pé àlẹ́ ẹ̀tìsàn sí mọ́ sọ wá sọ pé àlìmọ́tátú alìkúrọ̀ àwọn ìjọ ọmọ àpàrà wọn mú ní ẹ a sì lè fi ti máa rífà mọ́ ti sẹ́yìn ọmọ nìyí ọ̀rọ̀ bí ọ̀rọ̀ àbùtí ìlú ní ìmọ̀páàrí méjèèjì parí ẹjá sí díẹ̀ ẹjá wí kìníkà fóun náà Uh -huh. wá ní ìyá lo àkọ́kọ́ yẹn lásán gbáyé tó ń kọ̀rọ̀ mú ní kí ni ọ nínú àmọ̀rí wọ́n padà lẹ́sẹ̀ sáìdì ẹ̀sì akáàmù ní kábàrù ẹ̀sì pè ní sùn tẹ̀wọ̀n bọ́ọ̀lù ti á ti fẹ́ ṣiṣẹ́ ní ilé rẹ̀ bí òun lè yí fún wíńbí báyìí mọ́sálà tó ní mọ́sálà tó kọ̀ ọ̀dọ̀ kí n sọ pé mọ́rọ̀ àìtù àwọn ni ẹrù tẹ̀ ní ìsìn ọ̀yà mọ́rọ̀ àìtù rọ́jú lá ahasana mọ́rọ̀ àìtù rọ́jú lá ahasana fi àìnáyìí fi àìnáyìí àlìkọ́fẹ́lò àwọn èyí tí ń sọ náà nìyà tó pè mọ́sálátò kọ́fẹ́lò mọ́rọ̀ àìtò rọ́júlán ahasana sí àìná yìí ojú ẹ̀ méjèèjì ní ìrọ́kùnrin kan ó fi ń da jù lójú rẹ̀ méjèèjì alẹ́kọ̀ọ́ ìró pọ́hólù lámdùmọ́lù irú èyí tó fàyàn sọ fún mọ́sálásì kúrò nìkan wíwí ẹ̀bá ṣe mọ́rọ̀ àìtù ẹ̀ẹ́kùn yẹn ní nẹ́fíà àbí nẹ́fíà wàáyé tó fi lọ fàáyín rọ́júlá mọ̀fàn lòdì nígbà lọ gangan ni ó ahasana ẹ pè ní sífà ahasana ẹ pè ní sífà àti sífà lọ́jẹ́ fún rọ́júlá sífà tó ọmọ ọ̀sùn. fi àìná ìhì ẹ máa pọ̀rọ̀ ilé yẹn ní jáde wà mọ̀jọ́rọ̀ wà wà mọ̀tọ́ ha àyàn mọ̀tọ́ fi lé àlékóhùn gẹ́gẹ́ níbi dá lọ ẹ pè ní fáyín lón òun gẹ́gẹ́ la ní ìdí fáyín lón lẹ́sìmìtì ọ̀fùbẹ́lẹ̀ ìjápa ẹ̀sùn dáadáa mọ́ọ̀rọ̀ àìtò rọ́jú láńkì ìrọ́kùnrin kankan ahásánà tó fi ń da sí àìná yìí lójú rẹ̀ méjèèjì àlùkọ́sọ́lù ahásánà yẹn sùn tàbí lónìí ẹ̀sùn olójú ká fún pọ́fùlù yẹn ní dọ́mà ọ̀rọ̀ fún ìlé rẹ̀ òṣìṣẹ́ hasuna tó díẹ̀ òṣìṣẹ́ hasuna àánànà kú níná mọ́rọ̀ àìsùn rọ́júlá hasuna tí àìná yìí alkoholu ní tí wọ́n ta sọ yẹn ní ìrọ́kùnrin kan títí rò dá lójú rẹ̀ tó lágbájá سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك